mo rí mo rí àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń sa eré púpọ̀ tí wọ́n sì mú tí wọ́n tí wọ́n mú wọn ò mú ẹrù dání wọn ò mú ẹrù dání mo béèrè kí ni ìtumọ̀ ọba wọn bá sọ fún mi pé wọ́n dẹ̀ fi áǹkì nu ojú wọn wọ́n fi áǹkì nu ojú báyìí olúwa kí ni ìtumọ̀ olúwa sọ pé. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ apàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kan òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kankan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. Ah! ẹ gbọ́ ohun tí ẹni tó ní ayé àtọ̀run wá sọ fún mi àsọtẹ́lẹ̀ nàìjíríà rèé ẹ kọ́ ilẹ̀ ní tí mo fẹ́ sọ yìí èmi ò gbàdúrà kí ìran búburú ṣẹ o lágbára ọlọ́run mi ò sì ní ìran búburú tí yóò ṣẹ o lágbára ọlọ́run gbogbo ìran tí olúwa bá fún mi rí tí ó bá pa ayé lára ọlọ́run yóò ṣe àánú láti yí dànù láti jẹ́ kí ó má ṣẹ kó lè fèvà ayé ṣùgbọ́n ẹ gbọ́ ohun tí mo rán olúwa rán mi sílẹ̀ o. one mo rí àgbá omi ńlá mẹ́ta àgbá omi ńlá mẹ́ta yìí àwọn ex-president head of state àwọn èèyàn tó ti ṣèjọba ní nàìjíríà wọ́n dúró ti àgbá omi yẹn wọ́n fẹ́ẹ́ bi àgbá omi yẹn dànù wọ́n ti ń tì kó lè ṣubú lulẹ̀ olúwa kí ni mo rí olúwa sọ pé àgbá omi àkọ́kọ́ ó dúró sí omi àlàáfíà nàìjíríà agbá omi èkejì ó dúró sí ìbò tó kọjá agbá omi ẹ̀kẹta tí wọ́n dúró láti bìṣubú pé ó dúró sí àgbá omi ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà pé òun ni mo rí tán fẹ́ bìṣubú o kì í ṣàgbá omi o ẹ take note o. nọ́mbà two ó ti mo ríre o mo rí pé àwọn ẹ̀dá mẹ́rin kan wà nínú gbàngàn ńlá tí wọ́n mú àsíá nàìjíríà dání àwọn mẹ́ta rẹ̀ wọ aṣọ mùsùlùmí ẹnìkan rẹ̀ ìlàjì rẹ̀ wọ aṣọ bíi pásọ̀ bíi eégún háàfù ẹ̀ aṣọ kò jẹ́ ti eégún háàfù ẹ̀ kò jẹ́ ti ìrántí kìrìsìtẹ́nì olúwa kí ni mo rí ọba àwọn bá sọ pé ipò mẹ́rin ní ìjọba titun tó ń bọ̀ president deputy senate àti speaker ní ìtumọ̀ rẹ̀ o pé ní ìjọba tó ń bọ̀ yìí o ipò mẹ́ta máa wá láti mùsùlùmí tí àwọn kìrìsìtẹ́nì ò bá gbàdúrà dáadáa ipò ẹyọ kan máa jẹ́ kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì tó dẹ̀ máa jẹ́ yẹn ó máa jẹ́ ó máa jẹ́ kìrìsìtẹ́nì kò ṣàwo kò ṣègbàgbọ́ ní tí ó dẹ̀ wá kẹ́yìn ẹnìyẹn náà pé kò ní í parí sẹ́sọ rẹ̀ kí wọ́n tó yọ́ dànù ní ibi tán bá fi sí ẹ take note ohun tí mo rí nọ́mbà three ẹ gbọ́ ẹ̀yin àyànfẹ́ mo rí ọkọ̀ ológun káàkiri ojú ọ̀nà gbogbo nàìjíríà tí gbogbo ìlú ń bẹ̀rù àti jáde ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ọjọ́ ọ̀la nàìjíríà nìyẹn o ó lè pẹ́ o ó lè yá o àmì sì máa gba ìjọba nàìjíríà o títí àánú ò bá dá sí kí orílẹ̀-èdè nàìjíríà tó pín o. pé ìjọba ológun sì máa ṣèjọba orílẹ̀-èdè yìí o ẹ kọ́lẹ̀ o ẹ̀yin àyànfẹ́. nọ́mbà síwájú o mo rí mo rí àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń sa eré púpọ̀ tí wọ́n sì mú tí wọ́n tí wọ́n mú wọn ò mú ẹrù dání wọn ò mú ẹrù dání mo béèrè kí ni ìtumọ̀ ọba wọn bá sọ fún mi pé wọ́n dẹ̀ fi áǹkì nu ojú wọn wọ́n fi áǹkì nu ojú báyìí olúwa kí ni ìtumọ̀ olúwa sọ pé ní ìlú òyìnbó ìjọba kan yóò dìde yóò gbé òfin àti ètò kan kalẹ̀ tí yóò àfẹ́ẹ̀tì àwọn ọmọ nàìjíríà ní àbúrọ̀dù tí yóò àfẹ́ẹ̀tì wọn kí gbogbo àwọn ọmọ ọlọ́run ká gbàdúrà fáwọn ọmọ wa tó wà lẹ́yìn òkun ní àti àkókò ilẹ̀ láti fẹ́ second third oṣooṣù ká dẹ̀ máa bèrè àánú lórí wọn kóhùn ó lè yí májẹ̀mú yẹn dànù àwọn ọmọ wa tó wà lẹ́yìn òkú wọn gbọ́dọ̀ jìyà o síwájú sí mo rí ẹran àgbò dídún méjì tí wọ́n wọ aṣọ APC tí wọ́n bẹ̀rẹ̀ sí í kàn wọ́n kan ara wọn ní ìgbò kíkankíkan tí wọ́n jáde mọ́lẹ̀ olúwa kí ni mò ń wò yìí o kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí o olúwa sọ pé ìjọba titun tí a ti nàìjíríà yàn yìí tí yóò bá gun orí àléfà lọ́jọ́ ọ̀la ọba àwọn bá sọ wípé wọn ó dojú ìjà kọ ara wọn tí gbogbo èèyàn máa mọ̀ tó dẹ̀ máa lera ewu wà nínú ìjọba náà wọn á dojú ìjà kọ ara wọn tá bá fẹ́ kán gbàdúrà o ọlọ́run fàánú bẹ̀ wọ́n wò ó. ní ìtẹ̀síwájú o mo rí iléeṣẹ́ ńlá kan ẹ mọ̀ kí n tí mo fẹ́ sọ yìí o mo rí iléeṣẹ́ ńlá kan lófurufú pẹ̀lú ọkọ̀ bọ́ǹkì bọ́ǹkì bọ́ǹkì sí ẹgbẹ́ gbogbo iléeṣẹ́ yẹn mo rí bàbá Tinubu àti àwọn ìgbìmọ̀ kan tí wọ́n mú àsíá Nàìjíríà wọnú iléeṣẹ́ yẹn bí wọ́n ti ń wọnú lé lẹ́ẹ̀kínní wọ́n jáde owó ni wọ́n kó jáde nínú iléeṣẹ́ yẹn pẹ́ àsíá ò jáde má ṣe kó owó yẹn jáde má ṣe jáde mo rí pé owó yẹn di agbádá lọ́rùn gbogbo wọn lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta wọn ò tí ì wọlé ìgbà tí wọ́n gba ìran yẹn lójú mi olúwa kí ni ìtumọ̀ olúwa sọ pé ìjọba tuntun ti ń bọ̀ yìí àṣíá tí mo rí tí ò jáde pé ìjọba tuntun ti ń bọ̀ yìí yóò gbé orílẹ̀-èdè ìyà owó lẹ́ẹ̀mejì tó lágbára yóò kó wọn wọnú ìgbèsè yóò gbé orílẹ̀-èdè ìyà owó yóò dẹ̀ kó ọwọ́ gbèsè lẹ́ẹ̀mejì tó lágbára tí nàìjíríà àsíá àyẹn ni nàìjíríà tó wọbẹ̀ kí wọ́n ó gbèyàwó tó jẹ́ pé ìran tí yóò sanwó yẹn yóò lágbára pé ìtumọ̀ rẹ̀ ni o owó tí wọ́n sì yá yẹn olúwa sọ pé ayé wọn ni wọ́n kó owó yẹn sí kì í ṣe orílẹ̀ ni yóò ní owó yẹn ẹ má bínú ọba sọ fún mi nìyẹn o pé ìtumọ̀ tí mo o ní ìtẹ̀síwájú mo rí i pé wọ́n ti ilé-ẹjọ́ orílẹ̀-èdè nàìjíríà pa gbogbo ilé-ẹjọ́ orílẹ̀-èdè nàìjíríà mo rí pé wọ́n ti pa olúwa kí ni ìtumọ̀ ohun tí mo rí i olúwa ọlọ́run àwọn ọmọkùnrin sọ pé ìjọba tó bọ̀ lọ́nà tí ó bá gun orí àléfà yóò jẹ́ ìjọba tí ò ní fàyè gba ìdájọ́ òtítọ́ àti òdodo tí yóò bá òtítọ́ àti òdodo jà ìjọba yẹn nìyẹn pé kì í ṣe ilé ẹjọ́ ni mo láti pa. ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ o mo rí aṣọ aláràbarà olówó iyebíye lára àwọn tí ó ba nàìjíríà jẹ tá a ti gbórúkọ wọn pé wọn ba nàìjíríà jẹ́ aṣọ aláràbarà olówó iyebíye mo rí bàbá Tinubu ó ń wọ̀ sí wọn lọrùn ó ń wọ̀ sí wọn lọrùn ó ń wọ̀ sí wọn olúwa kí ni ìtumọ̀ àti àkọ́bá àwọn pé ìjọba tí ń bọ̀ yìí o tí wọ́n bá dórí àlééfà o yóò fèvọ́ àwọn èèyàn burúkú púpọ̀ àwọn tí ó yẹ kí nàìjíríà ọlọ́pàá kó gbé pamọ́ kó ṣe àwọn gan-an ni yóò ọ̀pọ̀rẹ́tì ìjọba yẹn pé kí n lọ kọ́ ilé o násùrọ̀ ọmọ mi. ní ìtẹ̀síwájú mo rí lára àwọn ọ̀pọ̀lọpọ̀ gómìnà àtàwọn tó ń dìbò yàn káàkiri orílẹ̀-èdè yìí tó kọjá ní ẹ̀lẹ́sọ̀ tó kọjá mo rí pé wọ́n wà nílé ẹjọ́ ṣùgbọ́n tí aga wọn aga gómìnà wọn tí wọ́n gbé lẹ́lẹ́ẹjọ́ mo rí pé ó wà nílé ẹjọ́ àwọn gangan jáde olúwa kí ni ìtumọ̀ tí mo rí olúwa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti tá a ti congratulate nínú election yìí tá a ṣe kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn nílé ẹjọ́ máa lé kúrò lórí àlééfà ẹ̀kọ́ ilẹ̀ pé ìtumọ̀ tí mo rí pé wọ́n pààrọ̀ wọn nílé ẹjọ́ nìyẹn àga tí ò jáde ní kóòtù yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ ni wọ́n fi yọ láì tí mo rí nìyẹn o ẹ̀kọ́ ilẹ̀ mo dẹ̀ rí i pé wọ́n kọ wọ́n kọ impeachment system of government impeachment system of government sí orí òfurufú mo ní gómìnà wo lele. olúwa ní ìjọba tí ń bọ̀ lọ́nà yóò jẹ́ ìjọba tí yóò gbé ọ̀tẹ̀ dìde ní àwọn house state kankan tí wọ́n á impeach gómìnà wọn impeach deputy impeach ara wọn ọ̀tẹ̀ ni wọ́n dẹ̀ fi ṣe pé yóò pọ̀ bẹ́ẹ̀. síwájú mo rí filling station tí ó pọ̀ mo rí filling station tí ó pọ̀ tí wọ́n ti pa àwọn èèyàn lọ wọ́n tó wọn ò répo wọ́n tó èmi náà wà lórí line nínú revelation yẹn olúwa kí ni ìtumọ̀ olúwa sọ pé ìjọba tí ń bọ̀ yìí epo yóò wọ́n ju tàtẹ̀yìnwá ní ìlọ́po méjì àbọ̀ ẹ lọ kọ́lẹ̀ tí nàìjíríà bá fẹ́ kí a lọ gbàdúrà o ìran búburú kò ní í ṣe mọ́ wa lára o ìran búburú kò ní í ṣe mọ́ wa lára o síwájú sí mo rí aṣọ àlùfáà àti aṣọ àwọn aláàjì tó bẹ̀rẹ̀ sí fẹ́ lu ara lójú ọ̀run tí wọ́n fẹ́ lu ara wọn káàkiri lójú ọ̀run olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí ọba àwọn bá sọ fún mi pé ní ọjọ́ ọ̀la nàìjíríà ìjà ẹ̀sìn wà ní ọjọ́ ọ̀la nàìjíríà o ẹ má jẹ́ kí a sinmi o ẹ jẹ́ gbàdúrà o olúwa àwọn ọmọ sọ wípé a ní ìdàdúrà o mo sọ fún wa o àwa àyànfẹ́ thank you god bless you.